ìbọn ò ló ń jẹ o. ariwo yẹn pọ̀. ẹ̀mí ló ń jẹ ẹ̀bọn ẹ̀yìn tàǹtí má kàn sọ pé ó yá ọ̀bọ tó dúró ń yẹn pa. òtítọ́ ẹ̀ ajẹ́kára ẹgbẹ́ mi lè ní amíkà lọ́gbọ̀lọ́gbọ̀ ìdí ẹ̀ ọ̀fẹ́ gbẹ́mí ìrìn àjò. èyí ti ṣe a ní ká farapamọ́ díẹ̀ fáwọn tó ń ṣọ́ra táwọn òmò ní àfẹ́ sí páńpẹ́ wọn. kó nìyàn wá ẹ níṣẹ́ náwó ẹ kẹsàn fún ọ máa náwó náwó ṣé ṣó máa la jalè ni. àwọn kọ́sítọ́mù àwọn kan nìyẹn. wọ́n ti ń pè wọlé lọ́lọ́kan òjò kan ni. Hmm, wọ́n ti láàrí mọ́ ni. ewu ẹ̀rù ń bè mí o kó má jẹ́ pàtí bọ́ sọ́wọ́ alágbèédá. Why are you screaming? Why are you screaming? ọmọ kú ìyá ọgbọ̀n lé ibi tẹ wàyí ló ń pè bẹ́ẹ̀. èmi ò ní kú ikú kíkú kan. àmì o. ṣé jí mi ń gbà lọ. ọmọdé ẹ mọ̀ wù ẹ ń pè lẹ́fọ̀ọ́ we move mo wálé ayé wa náwó ni bí mo ṣe ná ló ń wọlé dollars dẹ̀lẹ̀ mi máa ná. náà wo ló wà sọ fún mi ilé ló kó gbogbo ẹ̀ sí. Mami àtàníyá mi ń ta. Olùsí ni ẹ. Na house be this. Adesin papa mama mo dùn kó kọ́mọ́ jẹ jàre. Yẹ́rẹ́ rè. Ibà ṣákí. Àbá. ẹ ti rí bó ṣe ń lọ international láti àyẹ̀já o. Ah! Tiẹ̀ máa yẹ ni. Tiẹ̀ máa yẹ ni. Tiẹ̀ máa yẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ kúrúkútó àwọn ọmọ kan wà látìgbà tí wọ́n ti bí wọn o ni wọ́n ti bí àánú mọ́ wọn. a ah, mo dúpẹ́ o àti jẹ́ wọn ọmọ o. àwọn ará ta màá ló mẹ́lá gba píkà ọmọ bá màá búlọ̀kẹ́. wọ́n ní kí ló dé wọ́n ní kí ló dé. wọ́n náà fẹ́ pàwọ̀ àtẹlẹ. màá ṣiṣẹ́ yẹn màá la gbowó yẹn wá ibi gbogbo nílẹ̀ ọwọ́ màá gbé owó yẹn okay.